الحمد لله الذي أمرنا بإقامة الصلاة وجعلها عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعينا له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو ألوم باوا أبا الله ọba tí ọ̀pọ̀ wa láṣẹ tó ní ká máa gbérun dúó ọlọ́run ní ká máa gbé irun dúó ọwọ́ aṣe ní ọ̀kan nínú àwọn ìjọsìn èyí tí a máa fi súnmọ́ ọlọ́run bá wa irun bẹ́yìn wá sí ń kí sí bẹ́ẹ̀ náà ni ó súnmọ́ ọlọ́run sí bẹ́ẹ̀ ni bá ṣe ń jìnà sí ọ̀run sí bẹ́ẹ̀ náà ni yọ́ ma jìnà sọ́lọ́run nítorí ọlọ́run bá aláti láàmà nínú alukọ̀rán a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ni wasjud waqtarib ọlọ́run rẹ̀ Muhammad máa fẹ́rí kanlẹ̀ púpọ̀ máa fẹ́rí kanlẹ̀ bọ́bá sí fẹ́rí kanlẹ̀ lọ́wọ́ máa súnmọ́ ìmì ọlọ́run ọlọ́run ó súnmọ́ yàn ọlọ́run tó wá ṣe ìjọsìn ní ìbáàdà tá a fi súnmọ́ lọ́n torí tá a bá ti súnmọ́ lọ́n ayé wọ́ rọrùn ọ̀run tá à ń lọ náà yóò ṣe kíní yóò dáa ọlọ́run tó pa á láṣẹ kí a máa kírun àdúpẹ́ lérí àṣẹ tó pa wáyé torí ìrun kíkí ibẹ̀ ni gbogbo orí ayé wà orí ọ̀run náà ibẹ̀ lọ́wà ẹnìkan níwọ̀dì náà àbá kírun ẹ̀yọ́ Kama máa pọ̀ lẹ́ni tí ó máa sì kí á ti gẹ̀ fún anábíwá Muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ máa bójú ọlọ́run anábíwá Muhammad kọ́ bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú ní ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukùránì ẹnìkan wọ́n ti ní kọ́ ọmọ bọ̀ jòkó wá gbọ́rọ̀ ó béèrè lọ́wọ́ pé sí kùránì fẹ́ kà á gbé kọ̀ sídà lẹ́fẹ́ kọ ìmọ̀ wá torí pé ìdòkó tó dáadì náà nìyí tó ní ṣe pẹ̀lú alùkọ̀rán nígbà ọlọ́run fẹ́ ń ayé ṣe alùkọ̀rán lọ́sọ̀kalẹ̀ fún wa gbogbo kan lọ́wọ́ fi ibẹ̀ fún wa ètò ẹ̀sìn wa ètò ayé wa níta fi dọ́run dáadáa gbẹ̀ lọ́wọ́ àbẹ̀ kọ́lọ́mọ́sọ jẹ́ alùkọ̀rán ní owó ni ìlànà tẹ́yìn máa ń tẹ̀lé lédi gbogbo tí máa ń ṣe nínú ìjọsìn àti nínú ètò ayé ẹ̀ súnà wa ẹ gbọ́tọ́ ma ní alùsùnà alùsùnà alùsùnà kìí ṣe ẹgbẹ́ ní jẹ́bẹ̀ àwọn ẹgbẹ́ kan nínú mùsùlùmí rọ gbogbo mùsùlùmí tí máa ń tẹ̀lé súnà nábì ni wọ́n ń pè ní alùsùnà tí wọ́n náà bá ti ń tẹ̀lé súnà nábì wọ́n náà ti wà náà alùsùnà alùsùnà yìí ṣe ẹgbẹ́ tá a máa ń wò bí ẹgbẹ́ ẹlẹ́rọ àbí ẹgbẹ́ aláta àbí ẹgbẹ́ ẹlẹ́ran àbí a ṣùṣì pé a lè darapọ̀ mọ́ wọn alùsùnà ìṣẹ̀gbẹ́ jama nabi tá nabi fi kalẹ̀ mùsùlùmí tá nabi fi kalẹ̀ tí ó wá dúró lérí bá nabi fi gbẹ́sìn rẹ̀ kalẹ̀ ni wọ́n pè ní alùsùnà àwọn tá ti wà máa ṣe tiwa bẹ́ẹ̀ káwọn náà ká gbìyànjú ká lè máa nabi wa muhammad kọlọmọsàjẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn jù báyìí lọ èyí tá ti ń ṣe kọlọmọgbà lọ́wọ́ wa èyí tá ti lè máa ṣe kọlọmọsàjẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn ẹ̀rí gbogbo tó bá ti dálẹ̀ tó máa pè lẹ́sìn tá ṣe nínú kura àrínú àdìsí ìwé méjì tá a nábì filẹ̀ fún wa wọn bá àmọ́ sí maka ọ̀gbọ̀dọ̀ sí wọn bá àmọ́ sí ní Cairo ọ̀gbọ̀dọ̀ sí wọn bá àmọ́ sí ní fásitì ọ̀gbọ̀dọ̀ sí wọn bá àmọ́ sí Nàìjíríà ọ̀gbọ̀dọ̀ bá wọn sí tí ọba ti sínú alùpàdà àti súnà nàbì méjèèjì yẹn náà ni guidance ìmọ̀nà tá nàbì gbé kalẹ̀ fún wa kọ́lọ́mọ́dé àsìnà láéláé lágbára ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo tí wọ́n bá wá ní àmọ́ àṣetá rẹ̀ di fún òní à ń pè ní àdádálẹ̀ bídíà kọ́lọ́mọ́dé àbáwọn ṣe é mo kí gbogbo àwọn bàbá mo kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n bẹ̀ ní kalẹ̀ lérí bàbá wa nílùú kankan ó fi dẹ́rí àwọn bàbá wa magají nílùú kankan àwọn bàbá wa imam níbodò òsàlẹ̀ àtàwọn magají wa níbodò òsàlẹ̀ àwọn méjèèjì ní ìkankan náà gbogbo wa ara kankan náà lára bodò òsàlẹ̀ ara bodò òsàlẹ̀ náà ní ara kankan bó ṣe rí lọ́dọ̀ tèmi nù ẹ̀hẹ́ bọ́ wá bẹ̀lẹ́ ọba Allah subhanahu wa ta'ala gbogbo àwọn mọ́gàjí tó ń bẹ nílùú méjèèjì àti ìmáàmù tí wọ́n ń bẹ nílùú méjèèjì kọ́lọ́mọ́sọ̀ fún láti bọ̀ tó dáadáa ẹ̀rọ máa yá mi lọ́kùnrin lóbìnrin ẹ̀yin bàbá wa mo kí gbogbo yín àti gbogbo àwọn afágbàgbà tí wọ́n wá láti ìlú wọn àti gbogbo àwọn ulama àwọn asáájúdá aláfọ́dé àwọn afáwà tí ó ń bẹ níjòkun tó ní ká máa tán ìtafẹ́gbéyàwó nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ kan tó pàtàkì nínú ẹ̀sìn wa ni òun náà ni báàdú àkàmì sọ̀dá apá kan ẹ̀já pé apá kan nínú àwọn ìdájọ́ ìrun kíkí lórí tá a bá ní ká tẹnu bọ ọ̀rọ̀ ọ̀run ẹnìkọ̀ọ̀kan wa a máa wá sọ títí ọdún kan tá a bá ń jòkó méjèèjì ojúmọ́ a lè kákan sọ níwọ̀nba èyí tọ́lọ̀ ní kárántí tá a sì kọ́ lẹ̀ kí gbogbo wa kálọ̀ lè múra sí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà là ń ṣe tẹ́lẹ̀ àmọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ká ń ṣe kálọ̀ lè ṣàtúnṣe rẹ̀ torí iṣẹ́ táwọn àfa gbà òun náà ní ká máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rẹ́sìn yẹn àwọn ànábì ọlọ́run ọba lọ́lọ́run gbé fún nígbà àwọn ànábì ọlọ́run ọba tún òṣèlè ilẹ̀ mọ́ àwọn olókùn àdàwùlà máa ó wọ́n àtàtúl àmbìyà ọlọ́run ní ìṣẹ̀rẹ́ àyàfa ọ́fíìsì àwọn ànábì ọlọ́run lẹ́wà ó ẹ̀yin ni ẹjogún àwọn ànábì ọlọ́run kí lájogún ẹ̀yin ajogún ìmọ̀ jíṣẹ́ ọlọ́run ìmọ̀ sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn kọ́lọ̀ mọ́sà ìgbà lẹ́sìn fáwa kọ́lọ̀ ń gbà lẹ́sìn fẹ́yìn náà wọlé agbára ọlọ́run bá wa àsọdá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa mọ̀sọ́lánà mo ní ọjọ́ lọ sẹ́rí bílẹ̀ sí ń sún yẹn òrùn tọ́pọ̀ yẹn kí ní sọ fún wa jẹ́mọ́ ìdí ń sọ pẹ́ súnmọ́ gbogbo téèyàn bá ṣe kéèyàn tètè ṣe kílẹ̀ tó sún ìbílẹ̀ bá ti sún máyàn lọ́wọ́ ìrìn òṣèré rìn mọ́ ojú kan náà lèyàn dùn sí ṣẹwárí eléyìí tún wá dáa ṣe rí ikú ní tiẹ̀ kò ní fún yàn ní àmì kó ń bọ̀ yọ kàn dé lógìkì náà ni yóò sì mọ̀ tásìkò bá ti tọ́ látọ̀dọ̀ ọlọ́ ọlọ́run wa ní béèrè kankan lọ́wọ́ wa tá a bá ti dákẹ́ kò ní béèrè pé kí ló dé tí wọ́n kọ́lé kílódé tí wọ́n ralẹ̀ kílódé tí wọ́n kílódé tí kílódé tí níyàwó kílódé tí ọlọ́run ní béèrè gbogbo ẹ̀ ẹ̀mọ́ tí ó béèrè ẹ̀sìn ẹ̀sìn nìkan ní ó àwa a sẹ́rí lè ní lẹ́yìn ìgbàgbọ́ ló kù wọ́n ní ẹ̀rírun wọ́n ní àákájú àríkáàrin ìsìlámì bá ẹ̀sìn tó tóbi jù lẹ́yìn ìgbàgbọ́ wọ̀yà rúkínú fáàní min arkanil islam ọlọ́wọ́n bá ló fi ṣe erigun ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbàgbọ́ wọ̀yà wájibatun ala muslimin wa muslima irun yìí wá jẹ́ dandan lérí gbogbo ọkùnrin àtobìnrin báàlẹ́gá àwọn báàlẹ́gín gbogbo ọkùnrin tó bá ti bàlágà gbogbo obìnrin tó bá ti bàlágà bóòlù á sí máa pín yẹn bàlágà bó bá ti rọ ọmọ rẹ tó bá ti nínú lábẹ́ tó bí pé bóòlù ní sínú ti wà lábẹ́ tó ní òun ti rínú lábẹ́ òun ìrún ti dọ̀nà ìyàdẹ́rẹ́ tí ọba kì í ọwọ́ náà lọ ìwọ bàbá tó wù tí ò fi kì í náà ìwọ náà jìyà tó lọ́lọ́wọ́ bá aláàdá ọmọ yẹn ó fi sọ́dọ̀ rẹ kọ́ ọmọ ọtọ́ kọ́ ọmọ rèé lérí kó lè máa kírun torí torí ìrùn gan ọlọ́run sì dá wa bá ṣe wálé ayé òun tá a lókun tá a mọ̀ kalẹ̀ lè tá a jẹ kalẹ̀ fi kírun ni gbogbo tó lọ́wọ́ sọ kalẹ̀ ń sọ́mọ̀ àti tí mo láti inú ilẹ̀ fún wa ó fún wa nítorí kólébà rọ jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe kíni láti lè kírun ìrún náà kọ́lọ́ mọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa wa ilmi laha farida ẹ̀yìn wa talabul ilmi laha farida káwọ́ a máa kọ́ ìmọ̀ táàfin màrún kí ọ pàtàkì ju ìwé kíkà iṣẹ́ kíkọ lọ nítorí pé èyàn lè má kọ́sẹ́ kan kó máa sì nǹkan míì kó sì máa lówó lọ́wọ́ èyàn lè má sòwò ọyẹ kọ́ máa kọ́yìn lẹ́kọ̀ọ́ kó sì lówó lọ́wọ́ èyàn lè ṣiṣẹ́ níṣìṣẹ́ láti fi wá owó tó fi jẹun bẹ́ẹ̀ bá kọ́kàn tí ọba yanjú èyàn lọ lè kọ́ mi sẹ́ẹ̀rí irun dandan ni kéèyàn kọ́ torí tó ọba ti máa ń kí irun yẹn òun náà làkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ túnú ẹrù wẹ àwọn olùmọ̀ yọ asábò alayhi abdu yawm al-qiyamah as anamílẹ àkọ́kọ́ tí ọkọ tó wò nínú ẹrù rẹ tó bá ti jáde láyé lẹ́yìn ìgbàgbọ́ òun náà nìrun sáà pé ọkàn nígbàgbọ́ wà ìrun ní sí ara tó ń ṣe kíni tó ń ṣe tí gbogbo àná sì ń rí ọlọ́run lòun ọ̀dá wa wálé ayé àfi nítorí ká wá kírun ọlọ́run mọ́lẹ́nu kọ̀ọ̀rá pé ìgbé ẹ̀ ti wálé ayé o àkọ́kọ́ tẹ́ wá sí ilé ayé òun náà ni ìrun kíkí lẹ́yìn ìrun lọ́wọ́ kan àwọn ẹ̀sìn tó kù tó bá ti di pé ó bá wọn sógun ó ní kankan tó ń bọ ó ní kankan tó gbára lé aha ọ̀sẹ̀ wá di mùsùlùmí ni ọ̀yìn tábù ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti túbá kú níbi ẹbọ wà àkọ́ọ̀mù sọ̀lá tí wọ́n wá ń kírun wọ́n ní wọ́n gbọ́dọ̀ túbá <laughs> gbogbo ta sọ lánàá yẹn ọmọ ya bọ́ọ̀ bá túbá òun kírun ṣòfò torí ò lè máa fẹ́rí kanlẹ̀ fọ́ba tó gbàgbọ́ ọgbà gbọ́ ọwọ́ ń fi kalẹ̀ fún ẹ̀rọ ọlọ́mgbà ọlọ́run ní gbàrú òun bẹ́ẹ̀ ọlọ́run bá ní fa'in táàbù a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní fa'in táàbù tí wọ́n bá tún bá kò bí ẹbọ wa aqamu ssalah tí wọ́n tún wá ń kírun àwọn olówó nu wọn tún wá ń bu zaka fáwọn ọlọ́run ní nígbà náà ni wọ́n di ọmọ ayá yín nínú ẹ̀sìn tí wọ́n bá tó bá kú òbí ẹ̀bọ́n kọ́ mo yẹ sọmọ ayá yín tí wọ́n bá kẹrùn kọ́ mo sọmọ ayá yín tí wọ́n bá yọ sàká ọmọ ayá yín ni wọ́n àmì ni wọ́n ẹgbẹ́ àrùn yẹn jẹ wọn. ìdí máa mú ìyàgò nínú Islam òun náà ni ẹbọ àti kí ni mọ́kìrùn Ànábì alẹ́ ahadu bẹ́yìn náà wọ́n bẹ́yìn náà hún sọ̀dá Ànábì ní ìyàtọ̀ tí bẹ láàrin yín àtàwọn kiri yóò àtàwọn àwọn bàbá oníṣẹ̀ṣe Ànábì ní ìrún náà ni òun náà ni yàtọ̀ yìí bàmá ń tàrà kà á ẹni bá sì gbẹ̀rùn ìbílẹ̀ tí ò kì í má fákọ̀dì káfà àdébì ni wọ́n ti ṣe mọ́ kẹfẹ́ yìí ọlọ́mọṣẹ́ wa ní akẹ́rùn fẹ̀rún lẹ́wọ̀ àtàwọn àtàwọn ọmọ wa ọlọ́wọ́n bá ní wọ́n máa òmìnirú illa liya'budullah ọlọ́run láàpá wọn láṣẹ àpá wọn láṣẹ bá ti tì wọ́n sílẹ̀ ayé ìyẹn pé kán lè lè ṣe kankan illa liya'budullah a ní kán lè ṣe ìbáàdà ni ìbáàdà ni o mukhlisin lahu ddin ọlọ́run Allah nìkan ní kásìmọ́ sí ọmọ bá wọn sin òòṣà àdábọ̀ àti òòṣà àjọbọ̀ mukhlisin lahu ddin ìtumọ̀ ni pé Allah nìkan náà ní kásìmọ́ sí kátàmọ́ sí nǹkan kan mí mà lẹ́yìn rẹ̀ ìjápẹ̀ ní mukhlisin náà onafaha kí wá mọ́kàn gá nínú ẹ̀mí wọn lẹ́yìn Allah àgbọ̀dọ̀ rí nǹkan mí nínú ẹ̀mí wọn mọ́ tí wọ́n máa sìn tí wọ́n máa wá pípé kìíní yìí lè sọ mi ó sì ń rò lẹ́nu kí wá sí àlá wà láti báyìí ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti wá pẹ̀ mí wọn má kanga ònàfà àmúwáhídì ọlọ́wọ́n bá ní lẹ́yìn náà wọ́n yóò kí mọ̀ sọ́lá kásẹ̀ máa wá kírun ọlọ́wọ́n ni wọ́n máa ń mìíràn ilà lè yóò kí mọ̀ sọ́lá ọlọ́run ni àpàwọ́ láti ẹ̀kan wá sí nǹkan kan lé ayé àfi kan máa wá kírun wá yóò tó zaka àwọn tó bá sì ní owó nu wọn sọ́mọ́ bu sàká fáwọn tí ò bá ní kírun ó lè bá rọrùn fún gbogbo wọn torí bí olówó bá ná owó ẹ̀mí rẹ̀ oníbalẹ̀ tí fi kírun bẹ́ẹ̀ bá sì bu owó fún dálíkà ẹ̀mí tẹ̀ ní oníbalẹ̀ láti fi ṣe kíni láti fi kírun. wàdàlíkà bí inú lè kọ yìí máa ọlọ́wọ́n bá ní à ẹ̀sìn tí mo ní ẹ̀sìn òun lẹ̀sìn tó dá o ẹ má bá wọn ṣẹ̀sìn mi nínú ẹ̀sìn wa àwọn kan ti ń ẹ má pè ní sọ́ọ̀sì o ilé kí ni mo pè ilé èṣù ni ẹ má pè ẹ bá ti ń pè ní ilé èṣù yóò sì máa yí àwọn èèyàn tí ẹ bá sọ̀rọ̀ nítorí pé ọlọ́wọ́n bá ó ní inna dínà inda Allahi islam ọlọ́wọ́n bá ní islam nìkan lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn tó kù dá lọ́wọ́ ní bàbá ẹ̀dá kan bá ń fèsì ẹ̀sìn tó kù dá lórí ẹ̀tọ́ sí ni mo sọ tọ́ ọmọ pé abá tó sọ nǹkan mi o ọlọ́mọba Allah ó sì làámọ̀lẹ̀ bẹ́ẹ̀ alam ahdi ilaykum ya bani Adam ọlọ́mọba ní ẹ ti gbàdé èèyàn mọ̀nàbí Adam pé Allah ta'budu shaytan ipò ẹ̀ ní sèṣù innahu lakum aduwwun mubin torí pé ọ̀tá yín tó kílẹ̀ àlèṣù wà ní ibùdó ní èmi ní ẹ máa sìn àdá suratun mustaqim kẹ́ẹ̀mà sí ní ẹmà kírùn òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ sẹ́ẹ̀rí èyí táwọn ń ṣe wọn àwọn tí ń ṣe muslim àtẹwọ́ tí wọ́n ń pa àyàn àtìlú yẹn ojú ọ̀nà tó wọ̀ ni èyí lẹ́wà lójú ọ̀nà tó sí kí ni tọ́tọ́ ọmọ wa sọ fún àwọn ọmọ rẹ àti ara ọmọdọ́mọ rẹ pé ká mọ́sẹ̀ sí mi lẹ́yìn islam islam dáhùn sí yẹn náà kán máa kírun o ní ànábì fi pa wọ́n láṣẹ pé múrù awladakum ànábì ní gbogbo àwọn ọmọ yín ẹ máa pa wọ́n láṣẹ ká máa kírun tọ́lọ́ ti pa wọ́n náà láṣẹ wa ma umiru illa liya'budullah wa hum abna'u sab'a tí wọ́n ti kọ́ ọmọ ọdún méje ẹ máa pàṣẹ bíbí ọlọ́run pàṣẹ yín náà pàṣẹ. wàdìrìbù mọ alẹ́ ha wọn abúlé wọn aṣọ ẹ máa wá dá wọn lọ́rẹ́ ẹ máa lẹ̀ wọ́n dì ẹ máa lù wọ́n díẹ̀ díẹ̀ tí ti kọ́ ọmọ mẹ́wàá. ìrún òtí ìdọ̀lá yẹn lérí wọn o ọlọ́run sì ti pa wọ́n láṣẹ ká máa nà wọ́n. torí àtúnṣọlẹ̀ kan pé ìrún ọ̀dọ̀ ọlọ́run yẹn àgbà wọ́n bá ti nírun dì í ó ti bàlágà tọ́mọ bá ti sùn tọ́lá látọ́ da àtọ̀ sára ó ti bàlágà tí ọmọ bá ti ṣe nǹkan oṣù lóbìnrin ó ti bàlágà tọ́mọ bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ẹ́ni retí nǹkan kan mọ́ ó ti bàlágà àmọ́ lè máa lálàá kọ́ máa nírun ó sì máa ṣe nǹkan oṣù lọ́mọ ọdún méjìlá tọ́ba ti bí níyẹn ó ti bàlágà ẹ wá retí gbogbo àmì ẹ̀ rí tọ́ba ti kọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà Ibrahim tó mọ́ṣáláṣí ẹ máa jà lérí ẹ̀ torí pé ọlọ́run ó bí ọjọ́ ọba kẹrùn-ún ọlọ́run láwọn ọmọ yín ẹ máa nà wọ́n torí irun ó sì kú ọdún ọdún mélòó tí irun ó fi dọ̀rọ̀ yẹn lérí wọn bóyá ọdún méjì bóyá mẹ́ta bóyá mẹ́rin bóyá márùn ẹ ọdún tó kù ìtumọ̀ ní pé ká jẹ́ ọkọ máa ṣe kó lè máa wọn aláàkó tó dàsìkò tí irun ó di ọ̀rọ̀ yẹn fún wọn. ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wá ní wa'budi rabbaka hatta ya'tiyakal yaqin irun tí mo ní ẹ kí yìí ọlọ́wọ́n bá ní ẹ máa wá kí títí tí ikú òfin dé ni o ẹ ní kí lọ́sẹ̀ kan kẹlẹ́ kí lọ́sẹ̀ kejì o ìyá mi bàbá mi ẹ̀yọ́ máa yá mi lọ́kùnrin àjẹkù ló ń jẹ àbí àgbàkú látẹ́gùn ọlọ́run àjẹkù ní màálù àbí àjẹkù lẹ́jà odò àkíkú nìrun lópin ìgbà tó o bá ń bẹ nílé ayé tó ń sáǹfààní pẹ̀lú gbogbo tó lọ ń dá oníwọ̀lẹ́sẹ̀ kọlọ̀kọlọ́kùn mọ́fẹ̀lá àrùlì jẹ̀míà ọlọ́wọ́ bá ní gbogbo tó wà lérí ilẹ̀ pátá ẹ̀yin ni mo dá fún ẹ máa jẹ ẹ máa mú ẹ máa gbádùn ẹ máa gbádùn ẹ máa jẹ ẹ máa jẹ gbogbo ẹ máa mú ọ dá gbogbo nǹkan yìí fáwa kí ló wá dá wa fún jàmá ọlọ́run dá wa fẹ́sẹ̀ adékùnrin tó lọ́n dá fún wa yìí náà ó torí ẹ̀sìn èèyàn àtàlìjànú èyí náà lẹ́wà nílé ayé tẹ̀ ń gbé bẹ̀ àlìjànú kírun àlìjànú bẹ́ẹ̀ wà síbáṣe wà níjọba àárí wọn ni àmọ́ wọn ara wa àwọn àlìjànú mùsùlùmí àlìjànú kiri yó àwọn lọ gbàgbọ́ tọ́ba di jọ sunday wọ́n lọ bẹ̀ àlìjànú burúkú ní máa ń bá àfọ̀ ǹjẹ́là bí nájọ́ máa wé nǹkan nájọ́ máa di nǹkan sínú sàárè àwọn àlìjànú burúkú ẹ̀ ní wọ́n ṣiṣẹ́ àmọ́ àwọn àlìjànú dáadáa àwọn lọ mọ́ka ayé wọ́n lọ mọ́sálásí wọ́n kìrìn wákàtí máa báwa ìrìn àwọn àjẹ̀nú jọ́wọ́ wa àwọn àjẹ̀nú jọ́wọ́ náà wa ọmọ èèyàn jọ́wọ́ wa ọmọ èèyàn jọ́wọ́ náà wa kọ́lọ́mọ́jà wa oyi, ọlọ́run inú yìí ọlọ́run ní ọlọ́run yàtí bá jẹ̀nú náà kó sí kíní kókì torí ìlàrí àbùdù tí mo torí ẹ̀dá nìyẹn ọlọ́run wa ní a máa kírun yìí títí ikú òbí ṣe kíní tí kò fi dé bọ́ọ̀ bá ń kí jojoojúmọ́ ìjọ tó bá kú ó kú lẹ́yìn ìgbà tó kírun tán náà bá kú lẹ́yìn ó sì kú lẹ́yìn zúrí àbí bóòkú lẹ́yìn asiri ókè lẹ́yìn magiri bóòkú lẹ́yìn magiri ókú lẹ́yìn ṣáyì ókú lóru sáàrí pé o kí òun kú wọ́n abùdìrọ̀ bákà látàrí àti àkàlẹ̀kì ẹni tó wá mọ̀ kó òun fẹ́ kírun kú àfikọ́ máa kí ní dojoojúmọ́ tó dípẹ́ kọ̀rùpà tí kò ṣe kí ni tí kò dé omi àkàmì sọ̀dá ṣòro tó sí àti sọ̀dá nínú àwọn ìdájọ́ ọ̀run tá a gbọ́dọ̀ mọ̀ tí ń dàrú mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa òun náà ni àwọn mọ́jẹ̀mú kan tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ́ mójútó òun ní máa jẹ́ kí ènìyàn lálàáfíà tó bá ti bàjẹ́ ìrun ti bàjẹ́ alákọ̀ọ́kọ́ al-ilmu bidukhul al-waqt bidukhul waqt as-salah kéèyàn orí pé àsìkò òun wọlé kéèyàn tó ṣe kíni kéèyàn tó kí wala tasihhu salatu illa bihi bọ́ bá kírun tásìkò òun ò tí ì tó ìrun rẹ̀ lálàáfíà ẹni sọ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ wọ́n máa pe ìgbà wọlá kírun tí wọ́n bọ́ lọ́nlé wọ́n lọ́ sọ tiẹ̀ ìtọ́lọ́ sọ ni pé bálùkùrùn ọba wọlé tọba ti onírun ọlọ́run ọba ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run ọba ní àti ṣe irun àṣẹ ní ọ̀ranyàn lérí gbogbo ìgbàgbọ́ òdodo àṣẹfàṣẹkọ sí mawquta wákìtì nínú ilẹ̀ wákìtì ọlọ́run lọ́wọ́ àṣẹkọ sí ọwọ́ sàlàyé àwọn díẹ̀ nínú Qur'an àdìsù lọ́sàlàyé yòókù ọlọ́run ọba ní akimi salata liduluki shams ila ghasaqil layl ọlọ́run bá ní ẹ máa kírun ìrun zuhuri nígbà tí òòrùn bá ti yẹ tàrí tóòrùn bá ti yẹ tàrí ẹ̀yìn miami tóòrùn bá ń bẹ látàrí rẹ̀ báyìí zuhuri ò ti tò tó bá ti yẹ bòjì ó ṣe kí ni yọ bẹ̀rẹ̀ tóòrùn bá ti yẹ tàrí liduluki shams aili zawali shams ọlọ́run bá ní náà ní kẹ kírun zuhuri ila ghasaqil layl ẹ máa kìlọ bẹ́ẹ̀ ẹ kì magrib ìṣá títí tó fi dòru ẹ̀tùnká àṣùbà níjọ́ kejì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fàṣekò sínú sórí àbí ó fàṣekò sínú kọ́rá àṣekò wà ń bẹ̀ ẹ̀rọ miami wa qur'ana al-fajri ọlọ́run bá ní ẹ̀rí wa salata ẹ̀rí inna qira'ata ìfàjì ayé àkùrán tẹ́ ń kà lásùbà yẹn náà fi fẹ́ kí ọmọ gùn ọmọ gùn àsùbà ọlọ́run àwọn màláìka náà ń wá ẹjọ́ ń kí lásùbà inú àkọ́kọ́ àjíkí yẹn àwọn màláìka ọ̀pọ̀ mẹ́ kánà mọ̀ ṣèhódà tọ́ ẹ̀yin máa yá mi àdìsí lọ́wọ́ sàlàyé àwọn àsìkò ọ̀run tó kù ọ̀fọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tálẹ̀ fàjà rí bá ti yọ ìlàsùbà dé ṣe nígbà orí báyìí sí kí láàmú àrètí ká tó kásùbà àsìkò tálò fájà yìí bá yọ tó bá yọ lágo mẹ́fà agbóyè láti ẹ́ agbóyè láti ẹ̀já máa dáhùn kíláàsì láwa agbóyè láti mẹ́fà níbo ti yọ káàkiri náà àwọn bàbá wa tí wọ́n wá fi ṣe five stars ń kọ́ sọ́kọ̀rẹ́ ti wàláyé kọ̀kọ̀rẹ́ ti kọ́dà mo tún búra lérí tí wọ́n wàláyé kó sí kọ̀kọ̀rẹ́ ti tálò fájà yìí bá yọ láàgó márùn-ún àbọ̀ ìgbà wo láti àgó márùn-ún àbọ̀ ọba tó ọlọ́run ló jákì kì í sí pẹ̀tọ́ àwọn bàbá láfi ṣe kíni láfi kí ni màbá yá yorùbá yẹn yé ẹ torí pé àlùfájà rí wọn ní ká máa wò tọ́wọ́ sì yọ ní five agbóhùn láti five náà láti láwọn lómi táwọn èsì nàìjíríà mẹ́ta òru làlùfájà rí tí wọ́n máa ń yọ aago méje àwọn ti ṣiṣẹ́ dídàjì ọjọ́ wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ close wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ wọ break <laughs> méje àwọn àwọn wọ́n ti fẹ́ káyìí lọ́dọ̀ wọn kí wọ́n máa wá sọ pé five thirty ní àṣùbọ́ àbáṣe báwọn bàbá tí wọ́n kí nìyẹn mọ́jì tí àwọn bàbá padà mú ní ìwọ́lọ̀ kéwú wọ́n kankan ló ń kó bá àwọn bàbá yẹn àwọn bàbá yẹn àwọn ń sọ yìí nípa àwọn kan gbà tí wọ́n ń bẹ wọ́n rò pé bó ṣe rí nu kò sì rí bẹ́ẹ̀ ọlọ́run bá gbàgbọ́ gbogbo wa torí pé ìmọ̀ ò tí pọ̀ ń gbà wọn báàlì fájàrí bá ṣe ń yọ bí bá ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni àsìkò ní wọ́n máa ṣe kí ni ah, ah, ah, àwọn àsìkò kan ilẹ̀ ó tètè mọ́ àbí ẹ̀yìn láwọn àsìkò kan ilẹ̀ ọ̀pẹ̀ mọ́ bílẹ̀ bá tètè mọ́ á tètè kásùbà bílẹ̀ bá pẹ́ mọ́ á pẹ́ tí àsùbà àlùfájàrí èyí ni ó jẹ́ àmọ̀ pé àwọn aago tá a máa ń gbé kèdèrè kèdèrè aago wọn ò ṣiṣẹ́ láwọn àsìkò kan yóò máa bá ọmọ láwọn àsìkò kan kò ní ṣe kí ni kò ní bá ọmọ bẹ́ẹ̀ náà ni magiribi náà lápẹjú rẹ̀ gbàwó là ń kí magiribi gbà tó rùn báwọ̀ ó rùn báwọ̀ lágọ́ mẹ́fà àbọ̀ á kì í abá ní kí ákì bọ́dù bá wọ̀ lágo méje àtúbẹ̀ kákẹ́ lágo mẹ́fà wọ̀ ìwọ́n náà ṣe gbọ́dọ̀ kì í torí oòrùn tí wọ̀ kọ́ wa ní aago méje ti lù gèdè rí ẹ nígbà mi sì ní fifteen after seven ní ilé tó ṣe kíni ilé tó ṣú seven o'clock ọkùnrin yẹn làdáni kan tó bẹ̀ kó pè wọ́n. láàbì níbọ̀ ká tàbí ká máa wojú ọjọ́ ká tó máa ṣe kíni ká tó máa kírun ojú ọjọ́ ni wọ́n fi gbásùkò òórùn lẹ̀ kì í ṣe aago èyí táwa fi lẹ̀ ẹ̀rí alásàrí nǹkan wọ́n nígbà tí ìbòjì yín tó bá ti ṣe déédéé yín nígbà tí wọ́n ti jọ fẹ́ òzàwà ìbòjì yín yóò ṣe déédéé yín lẹ́wàá alásàrí tó nù ìṣáyìn kọjọ ma ìgbà wo lásìkò ìṣáyìn wọlé tí magrib bá ti wọlé ilẹ̀ ti sún àbí ẹ̀kì magrib àmọ́ yóò kú pípọ́n kan pípọ́n rẹ́súrẹ́sú lójú sánmà òun ní ti lọ́dún ẹ̀sì ti kí magrib ni wọ́n pè ní àwọ̀ pé iná awo pampa àwọn bàbá àwọn ọmọ àwọn gbọ́ yorùbá jẹ̀bi lò wọ́n ní awo pampa ni ee níjọ́ tá n kí awo pé náà ni wọ́n máa ń gbé fún wa àwọn ìjìnlẹ̀ yorùbá àwọn tó sọ̀rọ̀ ṣe ẹni pé kọ́ndẹ́sì lọ́sìn yóò kú lẹ́yìn bàtà bá kí bá gébì tán tẹ́bá ti wá ní pé kọ́ndẹ́sì lọ́sìn yóò ti kú sánmà pé ànábì ní ìṣá yìí ṣekí ni ìṣá ti wọlé kéé bí forty minutes forty five minutes lọ. bó ṣe wà nínú ẹ̀sìn lèmi ń sọ yìí o sẹ́rí bá a ṣe bá ẹjẹ́ lọ lè gbàgbé ẹ̀ kámọ̀ bàá máa kírun ṣòfò láwọn àsìkò kan aago mẹ́rin kálásárì o nígbà tí bòjí wa bá ṣe déédéé wa ní àlásárì wọlé nígbà míì ten minutes to four nígbà míì fifteen after four nígbà míì twenty after four nígbà míì sì ní four géré táwọn bàbá yẹn fi sí ló ṣe kí ni lásìkò yóò dé torí pé iye padà ni tábọ́wá kì í ní four tálá torí pé ọbọ̀ sí fọ́ ni ọ kì í ṣe pé èyí tá a bá lẹ̀ láti kí ni ìlàlò àmọ́ àwọn tọ́jú pé wọ́n ti pámẹ́nẹ́ǹtì ẹ̀ wọ́n máa nírun láwọn àsìkò kan láwọn àsìkò kan wọ́n ní ṣe kí ni wọ́n ní nírun àsìkò tó búlẹ̀ yẹ yọmọ bọ́sì láwọn àsìkò kan àmọ́ láwọn míì kò ní bọ́sì torí gbójú ọjọ́ yí padà gbójú ọjọ́ bá sì yí padà àsìkò rán ọmọ yí padà mọ́sálásí tó lẹ́yìn mọ́sálásí máa bèrè pé nígbà wo làṣùbà wọlé báyìí ìgbà wo ni zúrì wọlé ìgbà wo ni àṣírí wọlé ìgbà wo ni ìṣáì wọlé mọ́gíríbì wọlé ìgbà ó ní ṣáì wọlé mọ́sálásí tó gbádùn nìyẹn dàdá ní tọ́ba sì gbádùn ní ní ọmọ béèrè kété pé yọkàn wọ pé aago méjì lù aláwọ alákẹ adágò kan ní òórùn ti yàtàrí ládágò kan lọ́pọ̀lọpọ̀ gbà ládágò kan òun ní òórùn ti yàtàrí tí wọ́n dọ́mọ̀ pé òórùn yìí ti yàtàrí akíni sọ̀láta lídìí olókì shams ọlọ́run ní kẹ́ kírun zórí tóorùn bá ti yàtàrí òun wá sọ fún aago méjì láti ẹwọ tó lọ́n sọ ẹwọ tó ń wí gbogbo àwọn bàbá tó ń pásìkò náà lẹ́yìn kọ́lọ́mọ́ sábà gbà bọ́ wọn wọ́n ṣàforíjì fún wọn wọ́n gbé kalẹ̀ bí ìbànsí má àti bó ṣe yé wọn mà wọ́n bẹ̀rù ọlọ́run débi pé wọn ò ní mọ̀ pé àsìkò wọlé káwọn wa máa kì tòun wọn mọ̀ pé iná sọ̀lá àtàkà náà sádà lè mọ́ mi níná kìtàbà mọ̀ òkúta ọlọ́run mọ̀ fàṣìkò sí irun fáwọn olùgbàgbọ́ òdodo àwọn nídìí bẹ́ẹ̀ kásàtúnṣe àárín yẹn nínú àwọn nǹkan tí ọjọ́ pé máa ń dẹ́jọ́ lẹ́nu Yorùbá ni mo wọ mọ́ṣáláṣí kan lọ́nà ibì kan lẹ́kọ̀ọ́ fifteen after four òun náà ni asúrì wọlé ẹ máa ní àfà àfà ẹ̀yà kìnnìún hùwà mo ní ó kù díẹ̀ bàbá ó kù díẹ̀ báwò mo ní aago mẹ́rin ọkọ̀já ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ní asúrì wọlé ní àsìkò táwa yìí ọkọ̀já ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn kí ládùúgbò yìí sọ́fú sọ́fú sọ́fú sọ́fú ó ti sọ́fú sọ́fú sọ́fú sọ́fú kò bá jòkó lẹ́nu máa wọ ọ̀ràn tẹ́lẹ̀ mi ò ní kí torí àsìkò orun òtí ṣe kí ni ó ti wọlé nígbà ọlọ́fẹ́ sàmì wọ́n sì àwọn scientist eh, scientist muslims wọ́n wá sí eh, scientific talk àwọn àgbò tó jẹ́ pé ń ṣiṣẹ́ pẹ̀lú weather tí plane bá fẹ́ fò aago yìí níbi ń ṣiṣẹ́ ìgbà báyìí nílẹ̀ ó sùn lù báyìí ìgbà báyìí ilẹ̀ ó mọ̀ ń lù báyìí wọ́n wá ṣe lágo wọn lágo tá nílẹ̀ máa rògiri yẹn ẹlòmíì nítọwọ́ rẹ̀ kọ́dà wà lórí fóònù náà gbé káàkiri tí wọ́n sọ fún yín pé àsìkò báyìí ní zóòrì tó bá sì dúró tó rí pé òun ti yẹ tàrí wọ́n ní kó fi bí ìṣẹ́jú márùn-ún kù torí ọlọ́run nìkan ló déédéé àsìkò àṣírí ni yọmọ sọ òun lágó tálẹ̀ ọlá àlẹ́ mẹ́fà òun ti ní náà fi síbẹ̀ <laughs> agó ńlá ni ọwọ́n gan kíkà agó kékeré òun lànà fẹ́ra yọmọ tọwọ́ sọ́nà àmọ́ kíkú láti ní ká lu agó tá a bá ti mọ ìmọ̀ àwọn ojú ọjọ́ ojú ọjọ́ tuntun nípìnlẹ̀ wọ́n kàn fagó ràn wá lọ́wọ́ adákùn tó sọlọ́wọ́n bá wa ọlọ́run ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run bá ní mo fi àsìkò sírun o ẹ̀yìn wọ́n fàṣẹkù sí ọ̀rẹ́kọ̀fẹ́ kẹ́ máa gi nígbà tó bá wù ọmọ ìyá kan ní ìkọ̀rọ̀ òtí iye mo ní àsìkò ìwọlé ó nígbà olè yẹn kírun tí ọ̀gbọ́lọ́ nlé ní mo ní sọ yìí fọlọ́hún sọ fọlọ́hún pé mọ kí asiri láago mẹ́wàá àárọ̀ ó bá ti mọ̀ pé kò sásìkò tó yẹn kírun tírun ọ̀bá fẹ́ sìn ó ní ìnà ẹlọ́lá àwọn tó máa ní ìmánì ìrún àsìkò wọn máa yàtọ̀ tó dáfà àsìkò sí ìrún fún wọn kò dẹ̀ sí aago mẹ́ta aago mẹ́rin nígbà náà láàkó wáyà àbágbó ni wọ́n fi gbé kalẹ̀ ojú ọjọ́ ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi gbé kalẹ̀ lásìkò ànábì ìsìláàmù ànábì wọn fẹ́ ká ṣe kì í sí ìsìláàmù àfọwọ́rọ́ ìdí máa ti rọ tí ọba ti dá á sì máa tún rọ níta wà fúnlẹ̀ yorùbá nù torí ẹ̀yìn lẹ́ni ká lọ lè kéwù á sì wá kéwù dé kẹ́tọ́ máa sọ pé ìta gbé dé ọ̀dà ẹ̀ máa tẹ̀sí ẹ̀ bá máa tẹ̀sí ìtorí dimension nínú wa tó bá sọ fún yín pé oògùn tẹ́fẹ́ lò wọ́n ní kẹ́ mọ́ lo márùn mọ́ méjì méjì ni wọ́n ń lò sí torí kánsà ẹ gbọ́ abẹ́ nígbọ́ ẹ gbọ́ náà ìpè ah iṣẹ́ abẹ lòún ṣe o ó ní máa lo mẹ́rin máa oníjọ́ ní mẹ́rin o méjì wọ́n ní èèyàn ní jẹjẹrẹ o ọ̀rọ̀ <laughs> pé èèyàn gbọ́ èèyàn gbọ́ àmọ́ tíra pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ah, ẹ fẹ́ yí Islam padà bí <laughs> àwọn ò ní gbà wọn ní irú àwọn bàbá tí wà yìí kọ́ àwọn tí àwọn tí bàbá ti kàdísì àyà fún wọn wọn lọ ní sòsè kọ́lọ̀ mọ́sà ti àrí gbogbo wọn pé owó ẹ̀yìn yá wa ẹ̀dàkùn ẹ máa bèèrè àsìkò òrùn o nígbà wo ló ṣe kí ni nígbà wo ló wọlé ọ̀nà yẹn nílẹ̀ imam kó bá àsìkò òrùn àti muhazin àwọn méjèèjì yẹn muhazin yóò máa gbàṣẹ lọ́wọ́ imam imam máa pàṣẹ àwọn méjèèjì wọn gbọdọ̀ mọ́ máa sòkò tínú kọ̀ọ̀kan wọlé tí wọn bá fi lè máa wọn ti da gbogbo aráàlú sínú wàhálà kí ìmáàmù náà ní aṣáájú làdáni ló sì pẹ̀rùn àwọn méjèèjì yẹn àwọn ni wọ́n darí àwọn nílùú tí wọ́n bá pè lásìkò tí ọ̀bọ sí tí wọ́n sì mà wọ́n pèsè lọ́dọ̀ ọ̀lọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tá mójútó ó nà àtọ̀hárà mí nàlẹ́ hadathi wọ̀tọ̀hárà sí mí nà najis ó ní káàdì pé a wà ní mímọ́ tá a bá fẹ́ kírun ó súnmọ́ ìyàwó rẹ̀ ó súnmọ́ ọkọ rẹ̀ kí tó ṣe kọ wẹ̀ lókun ìwẹ̀ jẹnaba àbí tọ bọ́ọ̀ wá wẹ̀wẹ̀ jẹnaba bọ́ọ̀ wá gẹ̀rùn ò nírun o ọlọ́run ọba ní la taqrabu sọ́lá ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ kírun wà á ń tún sùkára lásìkò tẹ́ bá ń rírà látara òtí tẹ̀ mú ọlọ́mọsí wa lọ́mọsí tọ́pọ̀ ọlọ́yìn bá padà tán ní kẹsẹ̀ wá tún àwọn ọmọ tí lọ́wọ́ máa rẹ̀ wọ̀lẹ̀ àjọnúbá ọlọ́wọ́ ní ẹ̀sì gbọ́dọ̀ wà ní ẹni tó ní jánábà wọ̀lẹ̀ àjọnúbá ẹgbẹ̀dẹ̀ ní jánábà la hátà tẹ́ẹ̀kì tẹ̀sí ìlú títí tẹ́ẹ̀fì wẹ̀ jánábà tó bá wẹ̀ jánábà tán lẹ́sẹ̀ wá kírun ọlọ́wọ́ ní ẹgbọ́dọ̀ kírun tẹ́ẹ̀fì mọ́tẹ́ ń wí ẹ̀yin tẹ́ẹ̀ mutí ẹ̀yin tẹ́ẹ̀ jẹ́nẹ́bà adégbèsọ̀ ọba ti wẹ jẹ́nẹ́bà bọ́bá kírun ò ní irun alòwòdó alẹ́ náà ní kásàlùwàlá kò tó kírun gbogbo ẹ̀ ìmára ni ọ̀fẹ́ pàdé ọlọ́run ọwà ní mímá ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo idha qumtum ila salah tẹ́bá fẹ́ kírun fagisilu wujuhakum ọlọ́run ní ẹ̀sàlùwàlá ọlọ́run ní ẹfọ́jú yín ẹfọwọ́ yẹn fẹsẹ̀ yín bẹ́ẹ̀ bá ti sàlùwàlá ẹ̀ nírun anabi sọlá amani la yaqbalu Allahu salata ahadikum anabi ní ọlọ́run nígbà irun ẹni kọ̀ọ̀kan nù yín idha ahdatha hatta yatawadda'a tọ́ba ti dẹ́gbin títí tó fi sàlùwàlá ọba ti so ó tán lọ́wọ́ láṣẹ ọba ti yàgbẹ́ ó tán lọ́wọ́ láṣẹ ọba ti tọ̀ ó tán lọ́wọ́ láṣẹ ọ gbọ́dọ̀ lọlẹ kírun láì ṣe àlùwàlá ó sì gbọ́dọ̀ ní jánámàlà àbí ẹ̀jẹ̀ bímọ àbí ọṣẹ nǹkan oṣù tán láì tíwẹ̀ ọ gbọ́dọ̀ kírun àfikọ́ wẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa lẹ́yìn náà fàhádàtú ní almakan wọ́n ní ààyè tó ti kírun gan yóò wà ní mímọ́ aṣọ tó ti kírun yóò wà ní mímọ́ lẹ́yìn náà ara rẹ̀ bọ́dí ara rẹ̀ báyìí bọ́dí ara rẹ̀ òun náà wà ní mímọ́ ni pé a rí pé ara wa mọ́ àtó kírun gbogbo ẹni tí bá ń wọ́n pe kíní kan ní wọ̀dí wọ̀dí òun náà ni nǹkan funfun tí máa ń jáde lójú nǹkan ọmọkùnrin tí yẹn bá tọ̀tàn funfun báyìí tí máa ń jáde ó rí pọ̀ fọ́ ẹ̀gbin ni o tọ́ba ìkírun pẹ̀lú ẹ̀ ònírun ọ̀làlúwàlà ọ̀wà nírun lẹ́yìn wọ́n pè kan ní màdíyì màdíyì òun náà nìyí tí máa ń yọ̀ tí yẹn bá ń wo ìyàwó ẹ̀ abẹ́ṣerépa lẹ́wọ̀n ṣerépa kíní kan bẹ tí máa ń yọ̀ báyìí obìnrin ní tiẹ̀ ọkùnrin náà ní tiẹ̀ máa ń yọ̀ funfun báyìí òun náà pè ní madi òun náà ọgbọ̀rọ̀ fọ́ ọgbọ̀rọ̀ fọ́ kò lára kò tó lè lálùwàlà torí ẹ̀gbìn lọ́nà ẹlòmíì orí ìdòkò lẹ́yà ọ̀kadà pẹ̀lú obìnrin léyìí tí ò lẹ́tọ̀ọ́ kéèyàn máa ṣerú ẹ̀ àbí ohun tí ò dá lérí fóònù tí ò lẹ́tọ̀ọ́ kọ́ máa ṣerú ẹ̀ kí ní funfun yìí tí wá jáde ó ti ń yọ̀ sí lábẹ́ ó sì dé mọ́ṣáláṣí ó sàlùwàlá ó sì bọ́ sí mọ́ṣáláṣí ó nírun nítorí wà lára rẹ̀ ẹ̀gbin ni ẹ̀gbin ni ọlọ́run ọ̀fẹ́ kí ẹni tí ń rùn ẹni tó dọ̀tí kọ́ wà níwájú nínú láàtọ̀ yíbùn la yaqbalu illa tayyiba lórí méjì ẹlẹ́kẹta nínú àwọn shurutu sihhati sọ́lá sítò làwà òun náà ní kárí pé abòwò wa ọlọ́run bá ní khudhu zinatakum inda kulli masjid inda kulli salah ọlọ́run bá ní gbogbo gbàtẹ́ bá fẹ́ wá kírun ẹ máa wọṣọ torí pé àwọn kèfèrí àwọn máa ń tàwa fún maka káà níbi ò tó gbàjọba Oho ni wọ́n bá ń tàwa kù ẹ̀rí pé ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ náà dìsí tí wọ́n máa rìn òhò ọlọ́run bá ní ẹ̀yin mùsùlùmí ẹ bá fẹ́ kírun mọ́sálásí ẹ lè wọ̀sọ̀ awúrẹ́ tó lójú fi sọ̀lá ẹ wá rí ọkùnrin ọkùnrin òhò rẹ̀ níta wọ́n yàtọ̀ sígbà tó bá fẹ́ kírun sẹ́ni tí mùsùlùmí ọbọ̀jọ́kùnrin tó bá ti bo erúkún rẹ̀ tó sì bo ìdodo rẹ̀ láti dòdòdó irúkún àgbọ̀dọ̀ rí lọ́dọ̀ ọkùnrin níta àbíyàwó ẹnìkan ló lè rí gbogbo àwọn níkàtà máa ń wọ́n káàkiri yẹn fọ́kùnrin lásán ìwọ ni tí o bá ti bo irúkún rẹ̀ níta ó rí tọ́wọ́ fẹ́ kírun tí aṣọ bá ti bo irúkún rẹ̀ tó sì wọ́sọ tó bo ìdíkà rẹ̀ méjèèjì ó lè fi kírun irúkún rẹ̀ ṣòkòtò ti bò ó lè má délẹ̀ ọwá rí èjìká rẹ̀ báyìí ó sì kí ni asọ́gbọ̀rọ̀ wà ń bẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ní ọkùnrin ọgbọ̀rọ̀ kírun ilẹ̀ alá àti kì í ṣe àbíkọ́ jẹ́ pé asọ́mbẹ̀ léjìká rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa fi singlet kírun yọ̀wọ̀ ṣòkòtò yọ̀wọ̀ singlet a máa rí èjìká rẹ̀ anábí ní kò nírun kò nírun anábí lẹ́nìkan ọgbọ̀rọ̀ kírun kọ́lá àwọn tó dé kí wọ́n máa rú asọ́ nù wọn wọ́n rú kan wọ́n wà dá bó èjìká wọ́n dàbúra àbáwọ̀ maka náà ta ń ṣe tàwáfù lọ́wọ́ ara mi ní ara wa ẹni pé aró kan èkejì àdàbò ara àwọn lárúbá kan bẹ̀tọ́ báwọn lùsẹ̀ mí nìyẹn tẹ́lẹ̀ kí wọ́n torí kí wọ́n hajj tí wọ́n náà bá ń bẹ́ẹ̀ lẹ̀ yíbù kò burú wọ́n náà lè rú sọ kó sì fi aṣọ kó fi mo rí kan mọ́sálásí lọ́dọ̀ wa ń jọ ni mo ní kí lọ́fẹ́ ṣe lọ́n fẹ́ kírun mo ní olè kírun mi olè kírun torí pò nírun ó ní kí ló dé mo ní ànábì lọ sọ bẹ́ẹ̀ ipò ọkùnrin kan gbọdọ̀ kírun ilà àlà tí kì í ṣe àfi kí aṣọ wà léjì kan ìbá wa dé dèdè bí kí ó kó hàn sí sàlẹ̀ báyìí kò sí tó burú bẹ́ẹ̀ ọkùnrin ó bo ìdodo rẹ̀ àti erukun dérukun rẹ̀ àti èjìká rẹ̀ nítorí pé àwọ̀ sọ àwọn bàbá kan bẹ̀rẹ̀ àwọn bàbá wa tí wọ́n wá gbádá kírun wọn ò ní wọ kankan sálẹ̀ ní màá ṣẹlẹ̀ àsìkò orun tó báyìí wọ́n mú agbádá wọ̀ lẹ́yìn pátá tó wà ní wọn wọn ò ní wọn kan mi àbí ṣòkòtò ọ wà ní wọn wọn ní wọn kan mi ẹ rí i pé èdèkà wọn máa hàn lẹ́yìn náà ni ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì ọmọ ṣe kí ni yọ máa hàn irú bàbá ni tó bá mọ̀ kò nírun àmọ́ tí ọba mọ̀ ọlọ́run fèrè jì nígbò tí wàá mọ̀ nísìnyí kọ́mọ́ ṣe kí ni kọ́mọ̀sẹ̀lú ẹ̀ máa èyí gbọ́dọ̀ bó ẹgbẹ́ ọ̀tún àti ẹgbẹ́ òsì ẹ̀rọ obìnrin ẹ̀yìn máa yá ni awratul mar'a hmm, obìnrin wọ́n ní wọ́n jẹ́ mọ́ ọ̀há awratun illa al-wajhu wal-kaffayn gbogbo ara rẹ̀ pátá lọ gbọ́dọ̀ bù pátápátá pátápátá tó bá fẹ́ kírun fọlọ́hún lẹ́yìn ojú rẹ̀ báyìí àti ọ̀rùn ọwọ́ rẹ̀ kí ni wọ́n ń pè ọ̀rùn ọwọ́ ni àbí ẹ̀hẹ̀ àtọwọ́ báyìí yóò bo kókó kókó ọwọ́ ẹ̀hẹ̀n ọwọ́ rẹ̀ báyìí nìkan ni ọ hàn àti ojú rẹ̀ nìkan ojú rẹ̀ báyìí sórí bọ́ọ̀ bá ti kírun tíbò mi bá ti hàn lẹ́yìn ọwọ́ àti ojú rẹ̀ tíbò mi bá ti tún hàn lẹ́yìn méjèèjì yẹn òní kọ̀ọ̀rùn rẹ̀ lẹ̀ anábì ni obìnrin ẹ̀sìn yẹn ò lé o èyí lẹ̀ kéwò kẹ́nìkan mọ́ pé ìsìlámù lé o ọ̀rọ̀ gan bọ́lọ̀ ṣe fẹ́ ni ẹ ẹni tí ń ṣe ọdún egúngún ẹ̀yìn bọ̀ fẹ́ ṣe ìbádà rẹ̀ ẹ̀rí gbogbo tó tò sára ní kéyìí tó tòye sára yóò lè wákàtí méjì ó sì gbà pé ẹ̀sìn yìí tóun fi súnmọ́ èṣù tóun sì kìíní tóun sì ìwọ́n fẹ́ sí lọ́wọ́ fẹ́ wà jẹ́nà ọ̀ wá ní borí ànábì láyà kọbálù lọ́hùn sọ̀láta ọlọ́run ní gba ìrun obìnrin kan tó ti bàlágà ó ti bàlágà àwọn ìyá alẹ́ náà nǹkan àwọn náà ti wà ń bẹ̀ àfikún lọ ṣìmáàrùn ṣìmáàrùn ní ìbòrí ó lè má délẹ̀ àmọ́ yóò borí rí lọ́jọ́ pé ọdún nìkan ni ó yọlẹ̀ ó lè má délẹ̀ àmọ́ aṣọ tí ó wà wọ̀ yóò di aṣọ tó firi tó fẹ́ oyé ó lè wá ró èrò tí ó kanlẹ̀ yóò wá kanlẹ̀ débi pé yóò bo gìgìrísẹ̀ rẹ̀ gìgìrísẹ̀ ò gbọ́dọ̀ hàn tó yìnbọn tó bá jó bẹ̀rẹ̀ akànlọ́sọ pàlàpàlà báyìí a sì bọ́ sọmọdásí àwa rí ojúkun obìnrin nígbà tí ń kírun lọ́wọ́ sàárà ní ṣe sàárà tí ò ní ládá wọn sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé ọ̀rọ̀ ìsìláàmù yìí sọ̀rọ̀ pé ẹ̀ẹ́n ṣe ń kí ẹ̀mẹ́ nìkan ní òkí náà tí òkí bá ṣe ní òkí kí ni láàrin wa eléyìí ní òun ọ̀wá mọ́tò rí eléyìí sọ pé òun ọ̀mọ́ wà dáadáa talẹ́ talẹ́ yóò gbé yín náà méjèèjì ẹ̀hẹ̀ tó wò kí wọ́n náà tún wá ní ládàgbà tó kí ló ti jẹ́ pé ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sùn ẹ̀dá kan ẹ̀ tábà ti fẹ́ kí òun èdè ká sọ wa tábà ro kọ́ máa ṣe kí ni kọ́ máa balẹ̀ kọ́ máa bo gègèrè sẹ̀ wa tí ọba bò ká ró sọ mí sí àbíjàlá bí obìnrin tábà wọ̀ nínú ilé ni o àmọ́ tó bá ti fẹ́ jáde síta ó lè jẹ̀lìbáàbù jáde ní o jẹ̀lìbáàbù ni ìjáàbù yìí tọ́jú pé ọ̀kan náà ni a gbé látòkè tí ó dé lẹ́gbọ̀n táwọn ìyàwó wa máa ń wọ̀ yẹn èyí táwọn ìyàwó yóò ti máa wọ ẹ̀dẹ̀dẹ̀ múra ọlọ́wọ́n bá ní yudinina alayhinna min jalabibihin ọlọ́run ní gbogbo àwọn obìnrin mùsùlùmí tó wọ́n fẹ́ jáde síta jẹ̀lìbáàbà ní kámọ́ sí kí ni kámọ́ ṣẹlẹ̀ bàbá yẹn kò ní jáàmà bó ṣe tó wájú àti bó ṣe tó lẹ́yìn torí fìtínà wọ́n ọkọ̀ lọ́rọ̀ fún látara pé ọ̀fẹ́ kò fi sin lọ́hùn wọ́n lòun fi sin lọ́hùn lẹ́yìn náà wọn ò ní máa ń tó ń rí wọn ò ní rí ń tó ń rí lára yàwó ẹ̀ yàwó ẹ̀ lómi ti di fíìmù àgbéléwò táwọn yẹn ń wo káàkiri wọ́n mọ̀ bó ṣe tó mọ̀ bó ṣe máa ọyẹ́kójú oṣù tí ọ́ bọ́ọ̀bá istikbal kibla ẹlẹ́kẹrin nínú àwọn mẹ́jẹ̀mú òní ká kọjú sí kibla kìlá alákọ̀ọ́kọ́ kìlá alákọ̀ọ́kọ́ jama ẹ́n kásùkùrún wọlé ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn ọmọ tóní tóní kọ́mọ̀sẹ̀ gbìn lára yẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn wọṣọ tó ṣe kí ni aṣọ tó gbòòhò ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn kọjú sí kibla tó ibi tẹ́sẹ̀ wà gan-an wá nìyẹn sẹ́mọ̀gé ìkọ̀ọ̀kan bí ìsìn sọ ní máyà wa kìí ṣe àbá àmákà ní pa yín láṣẹ o kìí ṣe mi o kìí ṣe àbá ìkú lọ ní ẹ máa ṣe bẹ́ẹ̀ o ní tó gbọ́dọ̀ ṣe tọ́jẹ́ dandan nínú ẹ̀sìn ní sọ fún yẹn ọ̀rọ̀ kọjá pé àbá kan tó a àní ọlọ́mbọ sọ̀rọ̀ tọ́wọ́ tí ń gbómi lẹ́yìn eléyìí tí mo máyà wa tọ́lọ́ tẹ̀lé aya ipò ọ̀rọ̀ ṣéwù kan lọ́mọ tẹ̀lé ọ̀wọ̀ náà torí a lá oníbọ̀ sọ̀rọ̀ ní Qur'an Qur'an wọ́n sì fẹ́ náà ṣe wọ́n ní kọ́ máa ẹlẹ́ẹ̀kẹrin náà ní ìsìnkìbá ló kìbìlà kọ́ kọjú sí kìbìlà níbo ni kìbìlà àwọn jẹ̀mọ́ Òṣogbo ni àwọ̀yọ́ ìlú wo ni jẹ̀mọ́ ìlú maka bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ maka lẹ́ kọjú sí ní yẹn kórè rárá maka yọ kọjú sí maka lẹ́ márùn lójúmọ́ Òṣogbo tó fẹ́ dá sí yẹn kìbìlà maka lọ́wọ́ ọlọ́wọ́n bá sọ wajahaka shatara li masjidi al-haram ọlọ́wọ́n bá ní wa muhammad àti wa tàwọn jọ rẹ̀ ẹ kọjú sí masjidi al-haram haram yìí ẹ kọjú sí kaaba suratul al-baqara aya 144 ẹ̀rí suratul tulawa jama al-baqara aya 1 144 ọlọ́ni ọkọjú sí kíbla ọwọ́ akẹ́yìn sí kíbla sọ nínú sọ nínú gbogbo àwọn mọ́sálásí tó wà ní kàràkàrà ìlú yìí àti kí wọ́n lọ lè wádìí lọ́wọ́ àwọn tó mọ kíbùlà kí wọ́n ṣàlàyé kíbùlà fún wọn kán lè bá nírun mọ́sálásí ibùdó sàlẹ̀ ọ̀kọ́jú sí kíbùlà àbẹ́ẹ̀kọ́ àwa náà ọ̀kọ́jú sí kíbùlà tẹ́lẹ̀ ìgbà wà lù kíbùlà lásẹ̀ kọjú sí ọmọ ìyá mi mọ́sálásí bọ́ lọ́dún kù mọ́sálásí gbàgbó kọ̀kọ́ ní sí kíbla ibo tó ni mọ́sálásí gbọ́ ẹ̀dẹ̀ kọ̀kọ́ ní sí kíbla ibo tó ni gbogbo yìí náà mọ gbogbo ẹ̀ àwọn gbọ́dọ̀ kó àwọn ti yí díẹ̀ ó kù díẹ̀ kán kàn yí tán àdébẹ̀ wọ́n yí àwọn ti yí díẹ̀ wọ́n kàn yí díẹ̀ wọ́n ní ẹ̀ yí tán mọ́sálásí ò ní wó wàhálà yìí kìí ṣe ní ìgbèríko mí nìkan láti ní pọ́blẹ̀mù yẹn wò ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ tí kò ṣe lé wọ́n ní àfà àwọn ti kọ́ mọ́ṣáláṣí bàbá ní ká yí kíbla padà sí yọ́ bá ṣọ́ọ̀ṣọ̀ mọ́ṣáláṣí jẹ́ ṣọ́ọ̀ṣọ̀ ìgbé àwọn ti dúró báyìí àwọn tó wá dúró báyìí mọ́ṣáláṣí orí bákan ẹgbọ́n tààlà sọ ni fọwọ́lì wajhaka ṣàtẹ̀rọ al-masjidil haram aláwọn bá ní ẹ̀kọ́ sí kíbla ayakura suratul Baqara ayankẹ́ ní bọ́bá ti dé mọ́sálásí kan tàbá ti kọjú kúbúlà ò ní kírun bẹ̀ ni àsọ́wọ́mọ́ á ti ju mọ́mù kan kí wọ́n mọ́ gbàrún rẹ̀ àbó ti ju àwọn àwọn olóyè mọ́sálásí kọ́ wa máa kan bí sínú apẹ̀rẹ̀ a sì ti sọ sọ sọ sọ à ń sọ lẹ́kọ̀ọ́ à ń sọ gbogbo bí tàbá lọ náà àwọn tó bá ti wá lágbọ́yé ẹ̀kàn rí pé ìbàfẹ́ ìṣẹ́fìdé mọ́sálásí wọn ẹ̀rì pé wọ́n ti yí padà ẹ̀kàn rí àwọn míì wọ́n mú lẹ́lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ti mú lólóró àwọn míì wọ́n bẹ́ǹdì àwọn oníbẹ́ǹdì ẹlọ́pọ̀ jù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àǹdé torí pé àwọn ti gbàgbọ́ yé àwọn bàbá dọ́hùn kọ́lọ́mù àgbàbọ́ wọn wọ́n ṣe ìgbìyànjú ni báwọn ni bá ń bẹ láyé ń sìn wọ́n yí padà torí pé wọ́n ibi táwọn bọ́ iye sí pé ọgbọ̀rọ̀ jẹ́ kíbúlà nìyẹn àwọn gbà tí ìmàgbàlódé ti dé tí ò bá wọn ẹ mọ̀ pé pílẹ̀nì ẹ̀yọ́ màyà mi bàálù ẹ̀yin bàbá wa bàálù ṣe mọ̀ pé London ni oyé ni Maka ni wọ́n lọ hajj bóò ni ó sì mọ̀ bí ti lọ lójú òfurufú bóò ni ó sì mọ̀ ní kan nínú àrùbá yìí tí kìíní ti ń sọ kíbílà yẹn tó bá ní Maka ni tó sì jẹ́ pé London ló kọjú sí kíní yóò ṣe yóò padà síbẹ̀ tó bá gba bí lọ́tọ́ lọ́wọ́ gbọ́dọ̀ sí kíní lẹ́nu <laughs> yóò bala rẹ̀ London yín kan dé bá yọkàn rí pé ah London láwa yìí wọ́n wá sọ fún ọ pé bí mo sì ń sọ fún ọ lẹ́ẹ̀kan ìmọ̀gbàlódé ni ọlọ́run fi máa wọn kan yóò ṣẹ̀ṣẹ̀ wá rọpò sínú plane padà yóò ṣẹ̀ padà wá gbọ́n tí mọ́sínì máa ń ṣe kíní tí máa ń sọ tọ́wọ́ pé london ní bá ń lọ kọ̀ gbọ́dọ̀ kọjú sọ́nà bí tọ́wọ́ kọjú sọ́nà bí ní balẹ̀ ń jẹ́dà báyìí wọ́n dá padà ní wọ́n wà ní ṣé kò sí aago tí ń sọ ìlú tí ò sí níwájú rẹ ni ọlọ́wọ́n wájú òun rò pé ń parọ́ ni wọ́n bá yọ ọ́nṣẹ́ wọ́n lù ú torí ó ti sọ owó lófò kí ní bá sí nìyẹn ó ti wà lórí fóònù yìí fóònù tí bá gbé kalẹ̀ báyìí ọ̀sọ̀ kíbla fún ó lè ìrọ́jẹ́ pé wọ́n ti di ṣe ni òwe ṣe fóònù tí wọ́n ti gbé kalẹ̀ báyìí ọ̀sọ̀ kíbla fún ó ní àwọn bàálù lò àwọn plane plane wọ́n gbé bàálù o gbogbo àwọn afáwà tí àwọn alárúbáwá tí wọ́n máa ń wá láti Cairo láti Saudi Arabia láti Lumina tí wọ́n bá ti ń délùú báyìí wọ́n gbé fóònù wọn kalẹ̀ wọ́n ní ah, kíbla yín dáa láti jọ kírun tí wọ́n bá débi kan tí wọ́n bá gbé kalẹ̀ báyìí tó bá nawọ́ báyìí <laughs> tí kí ni bá nawọ́ báyìí wọ́n ní ìmáàmù èyí ọ̀yà èyí nígbà ọlọ́run sàánú wa tó fún àwọn kan nímọ̀ yẹn tí wọ́n sì lò kí lọ́gbà tó ń sagídì ẹni tí wọ́n ń kírun tí ó kọjú sí kíbla nígbà wọn ní májèmú tí òun fi ń gbà òun náà ni ká kọjú sí kíbla ẹni tí òun kọjú sí kíbla tó sì gbà ọmọ kíbílà ọ̀rẹ́ nìkan tó bí ọkọ̀ ní ibi tọwọ́ wò tọwọ́ rí náà ni àmọ́ tí wọ́n bá ti sọ fún ọ pé kíbílà ní kíbílà lọ́kọ̀ ojú tọwọ́ kọ̀rẹ́tì tí ọba kọ̀rẹ́tì wọ́n sọ fún ọ pé ọkọ̀rẹ́tì ah, gbogbo àwọn ìmáàmù lọ́kọ̀ọ́dọ̀ ṣiṣẹ́ lérí ẹ̀ gbogbo àwọn tí ò ti mà náà àbẹ́lọ́n kọ́lọ́ ni kí ẹgbà tọ̀dọ̀ tèmi ẹ̀yin náà ṣiṣẹ́ táwọn náà bá tún wò kìí parọ́ kankan náà ní ọmọ jẹ́ nídìí bẹ́ẹ̀ àwọn tí mọ́sálásí ò ti kọ̀ títí kíbla ká ṣiṣẹ́ lérí ẹ̀ ẹ̀ ká pa mímbà rí rẹ ká yọ síbò mi òbúrò mọ́sálásí dọ̀dọ̀ ti tèmi ní àkọ́ títí kíbla nígbà tá a kọ́kọ́ torí a tẹ̀lé mọ́sálásí abúlé ìlú tá wà ní àtàwọn náà kọ́ títí kíbla kò tẹ̀lé sí mọ́sílì yẹn gbà yẹn kò títí gbogbo àwọn ilé apàdà àwọn ará abúlé ìgbà wọn fẹ́ kọ́ mọ́sálásí central mosque wọn wá kọjú síbi tí mọ́sálásí àkọ́kọ́ mọ́sálásí jọ̀hún ìwọ̀n kọjú síbẹ̀ mọ́ ọ̀tọ̀ níbi náà kọjú sí ibi tá a ti ń fura nìyẹn làwọn náà wá wá jùlọ làwọn rí i pé a ibi tá a kọjú sí kọ́ ṣe wá rí kíbùlà wa àwa fi sojú ọ̀nà ìbẹ̀ làwọn ń gbà wọlé èyí tá a fi tò tá a máa ń tò gbọ́rọ̀ báyìí ẹ̀dàkùn agídí olè yẹn ọmọ wá ṣe tọ́wọ́ wọn wá kírun ṣòfò tọ́wọ́ bá ti kọjú sí kíbílà nígbà tí gbẹ̀mbẹ̀ ń di rẹ̀ náà ni tọ́wọ́ tó ní òní tábà òní òsì ní fọ̀dí òní kírun ìtẹ́nìkan bá ṣe kó ṣe kí ni yàtọ̀ láàrin méjì àbí kí láti di kejì sí àtọ̀ hàrà nígbà tó ń yarí pé ó kiri òhò náà fi òhò lókèrè ìtẹ́kálukú bá fẹ́ ṣe ní kó ṣe ìmọ̀lọ́lá bí mi ò ọmọ ògbè torí kálí nímọ̀ náà lẹ́fẹ̀ẹ́ ràn wá jáde bí kálí tàn tọ́sí kálí tàn mọ́lẹ̀ wá nígbà tí tàn déhùn tọ́lọ́hùn ṣiṣẹ́ wa lọ́mọ kọ́mọ ayé parọ́ o ọlọ́mọ sọ wa ló pọ̀rọ́ o ó wá sí rí làmọ́ sí kíni ìlàmọ́ sọ ẹ dákun ẹjẹ́ ayé padà o bàbá ìmáàmù àti bàbá baálẹ̀ àti bàbá mọ́gàjì ní gbogbo ìlú àwọn nìkan ṣiṣẹ́ yẹn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àtẹ́gbára ni àníyà òun ni kíni àníyà àníyà òun náà lẹ́lẹ́ karùn-ún kí náà pè ní níyà bọ́ọ̀ bá láníyàn ò nírun min shuruti sihhati salah àníyà òun náà ní kọ́ láníyàn wọ́n yẹra azù ala ibadati salah òun náà kọ́ kan dàdí sọ́kàn nípa ọ̀fẹ́ kẹun biduni talabudi biha láì ní sọ jáde lẹ́nu òun sọ jẹ́jẹ́ òun sọ jákè اللهم إني نويت صلاة الفجر أو نصو جيجي اللهم إني نويت صلاة الفجر أو نصو جاكي النية محلها القلب ọkànrẹ́nà làníyàn wa ìnáma ni àmàlú bí nìyà anábì gbogbo tí n bá fẹ́ ṣe ó ti wà lọ́kàn kò ní ìdíkọ̀ ṣẹlẹ̀ yanu pé ọ̀fẹ́ máa dàníyàn mo bá bàbá john tí wọ́n kọ ìwé àníyàn tí wọ́n kọ àwọn ìyàwó àjọ ìgbìyànjú wọn sí àmọ́ ìgbìyànjú yàn bọ́ sójú ọlọ́mọdé bá gbàgbọ́ wọn kò sí tí wọ́n ń pè ní àlámà yìí nínú àwọn ètò sọ̀látà alifajir ẹ́ ìkìtì dáhà bí lè máàmù abdulrahman lillahi ta'ala kò sí tí wọ́n pè bẹ́ẹ̀ àlámà yìí nínú àwọn ètò sọ̀látà almagribi hmm. ànábì yẹn ṣe àtàwọn sàhábà sórí ọgbọ́dọ̀ láníyàn ìpè ọ̀fẹ́ lọlẹ̀ kásùbà bó o ṣe lọ mọ́ṣáláṣí náà làníyàn tó ṣe kí ni àníyàn tó gbọ́dọ̀ dà ó sì ń déwájú máàmù tí màmú yà Allahu akbar wọn náà ní Allahu akbar kìtìpá wà tẹ́wọ́ báyọ̀ wọn àtúwà níyàn sọ́wọ́ aláwọ̀mọ̀ yìí nínú àwọn ètò ọwọ́ tó ń dá padà fún mọ́ ìrọ̀ ọba fẹ́ jẹun àníyàwó lọ́mọ fi ń jẹun tó fẹ́ jẹun wọ́n bá gbé àmàlàkalẹ̀ àti yán pẹ̀lú ẹ̀fọ́ rì <laughs> ṣe ọwà ní mọ̀dàníyà mo fẹ́ jẹ ká àbí mọ̀dàníyà mo fẹ́ jẹ yẹn ṣe bọ́kàkọ́ ọmọ ọmọ bá ọmọ abẹ́tò lọ ní ẹ̀hẹ́ nítorí pé gbà tí wọ́n ti ń gun náà lẹ́mí rẹ̀ sọ pé wọ́n fẹ́ jẹ yẹn ní alẹ́ yìí pé ìyá kàwé dákun tètè bá gún yẹn tó bá ti di pé o fẹ́ kírun ọ̀ràn yẹn ni onáfílà ni o àníyàn rẹ ọkàn rẹ ni ó ṣe kí ni mo fẹ́ kí zubu tó ti láníyàn yẹn onílàníyàn mo fẹ́ kí aṣí tó ti láníyàn onílàníyàn mo fẹ́ kí mọ́gìb tó ti láníyàn onílàníyàn Allahu akbar ìrètí pé ọ̀sẹ̀ wa ní lẹ́yìn ìkọ́mọ́ aláwọ̀ ìnínà òye tún lọ nínú àwọn àtúnṣe tá a gbọ́dọ̀ tún ṣe ni ṣẹ̀dí mẹ́fẹ́ márààrún tí mo kà yìí òun náà ni ṣòrótù sihati sọ́lá àwọn májẹ̀mú tọ́lọ́n gbé kalẹ̀ tá nábì gbé kalẹ̀ tọ́jẹ́ pé tó bá ti wà nínú ọ̀run ìran lálàáfíà tí ó bá ti sí ìran lálàáfíà bí márùn bá wà ń bẹ tí ó sì kàn kò lálàáfíà tí mẹ́rin bá wà ń bẹ tí ó sì méjì kò lálàáfíà ẹ̀yọ́ màyá mi alẹ́yọ̀ kan péré ní òsí láàrin márùn ìran lálàáfíà àti kí gbogbo ó ṣe kí ni kò pé pẹ̀lú àwọn àyà tó kílíà tí mo ṣàlàyé nínú Al-Qur'an mo bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́run kó ṣàlékún mímọ̀ wa kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn wa fíìmì ti ń sọ àtàwátà ń gbọ́ lílo rẹ̀ kọ́lọ́wọ́n jẹ́ ọ̀rọ̀ fún wa irun òun náà ní tó ṣẹ́kù nígbà tí gbogbo kan bá tán lọ́wọ́ rẹ̀ wọ́n bá ti dákẹ́ báyìí wọ́n wá kí ọ sínú aṣọ wọ́n wá wí ọ wọ́n sọ ọlọ́kùn wọ́n wá lọ lè gbẹ́lẹ̀ wọ́n wá rí ọbọ bẹ̀ wọ́n wá da yẹ̀pẹ̀ bọ́ lérí kò sí nǹkan kan tó kù tí ó wà bọ̀ lẹ́yìn irun rẹ̀ irun yọ sí ọ báyìí pé èmi ni èyí ni tọ́ba ń kí dáadáa tọ́lá bá wá jọ di lọ́wọ́jọ́ àlùkìyàmà tó bá fẹ́ túnṣẹ́ rẹ lẹ́yìn pé o ti jẹ́ olùgbàgbọ́ awọlọmọ yọ ha sábọ̀ alẹ́ abdu ẹ sọlá anábìnrin irun ni wọ́n kọ́kọ́ tú ọ̀yìn sọlá ha tí wọ́n bá da sọlá sa ẹ̀rọ amali gbogbo sẹ́rẹ̀ tó kù tó ṣe ní sẹ́rẹ̀ wọ́n sì wá gbà wọlé ọ̀yìn fásádà tí wọ́n bá da fásásà sa ẹ̀rọ gbogbo sẹ́rẹ̀ tó ṣe lé ayé rẹ̀ ìrun náà nìyàtọ̀ láàrin wa àti kèfèrí ìrun yẹn náà ni a máa fi súnmọ́ lọ́hùn wasjudi waqtarib tó bá ti ń ferí kanlẹ̀ sí lọ́mọ súnmọ́ lọ́wọ́ bá sí kódà ìrun ibẹ̀ ni qada'ul hajjaj gbogbo bùkátà rẹ̀ tó bá nípa láyé tọ́lọ́hùn ti ṣe fún ọ tọ́lọ́hùn ti bìyà fi sí inú òrun rẹ́bì ni gbogbo àti ẹ bá ferí kanlẹ̀ akrama yakunu al-abdu ila gbọ́dọ̀ bá ferí kanlẹ̀ lẹ́sọ́mọ́lọ́wọ́ bá ju ẹ ṣàdúrà ẹ bẹ̀rẹ̀ ẹ dánfẹ́ nínú orí ayé àtúrẹ́ ọ̀run tọ́ba tí subhana rabbiyal ala subhana rabbiyal ala subhana rabbiyal ala tó wí sábà yìí kó tẹ̀lé kí mọ́mọ́ gbé eré sókè béèrè tán fẹ́ ọba ń ṣe nẹ́fìlà ní olè pẹ́ olè lo wákàtí kan lórí ìfòrí kalẹ̀ lápẹ́ nẹ́fìlà lọ́mọ́ ṣe wákàtí kan olè ló bẹ̀ tọ́mọ sunkún tọ́mọ sọ tó ń fẹ́ àníbi ni ò súnmọ́ lọ́wọ́ ọba tó gbà tó wà nífèrí kalẹ̀ kò tún sígbà tó súnmọ́ lọ́wọ́ ọba púpọ̀ mọ́ lẹ́yìn ìgbà tó wà nífèrí kalẹ̀ lẹ́yìn náà wá sàtáyà tán àdúrà tá a máa ń kà kó tó sálámà kó tó sálámà béèrè tó ń fẹ́ ẹnìkan kírun lẹ́gbẹ̀ẹ́ ànábì ọwọ́ sàtáyà ọwọ́ fẹ́ sálámà ànábì ní sàlì sàlì sàlì ànábì ní kò tó sálámà agbára kan wà mẹ́ọ̀ sàlì béèrè tó ń fẹ́ ee ànábì ní béèrè lọ́ba béèrè nígbà òkè nìkan ànábì ní èèyàn ní béèrè kan lọ́dọ̀ ọlọ́run kó tó sálámà àti kọ́ lọ́run gbà kan náà fún yà nídùn irun ẹni tí ọba kí nígbà tí ń fayé ẹsẹ̀ rẹ̀ àtọ̀run rẹ̀ òun náà ní pàtàkì ìjọsìn tó gàjù téèyàn máa ń ṣe lérí ilẹ̀ ojú àwẹ̀ lọ ìrún ju zaka lọ ìrún bẹ́yàn bá ti kí ọ̀yà tó sí kèfèrí kọ́dà ẹran ẹranko wọ́n lọ bẹ́tà rẹ̀ tọ́ba kírun ọ̀dà ìkàkálẹ̀ àdá àm ọlọ́run láwọn tí ò kírun ọlọ́run ní wọ́n yàtọ̀ sí ẹranko wọ́n yàtọ̀ sí àwọn àgùntàn tí ń lọ yìí kí ló tó ní kírun kí ló ń ṣe ní ayé tó ní kírun iṣẹ́ wo ló ń ṣe tó fi ní kírun fọwọ́ ìlú lil musallin ọlọ́run láyé kan bẹ nínú ná àwọn akírun kan lákòó síbẹ̀ alladhina an salatin sa'un àwọn tí wọ́n máa ń jẹun pọ̀ tí wọ́n kírun lásìkò yóò padà kí o àmọ́ yóò padà jẹ́ pọ̀ ní ọlọ́run láwọn ọ̀yìn wọn kọ́ jóná nínú wáyé lùnà ká tó fi wọ́n sàlì jẹ́nà ẹjọ́ wa kíra ránkọ́ gbogbo ẹ̀yìn yàwá ìdáfún ọlọ́run jẹ́ ọ̀rọ̀ yín lọ́rùn o àwọn ọmọ yín ìmójútó wọn wọ́n sì kò bá ti ń tó bọ́ọ̀lù làwọn kan gbá bẹ́ẹ̀ ní ìrọ̀lẹ́ àná ọmọ ẹnì kọ̀ọ̀kan yín náà ni a sì lọ́ọ́ pè wọ́n nígbà tá a kéré tá a pẹ̀rún tán wọ́n tún pẹ̀rún wọ́n tún gbá bọ́ọ̀lù lọ ẹ máa fà á ló sì fi mí tọ́ ló sì fi ọta mi lọ́rẹ̀ torí kò lè máa kírun ọlọ́run fi fi ọta mi lọ́rẹ̀ torí kí lèmi náà lè máa kírun ọlọ́run fi fi ọta mi lọ́rẹ̀ gbogbo tó lọ fún apáta fún àtòrí ìrún ni àwọn àjòkó ti kẹ ọlọ́run bá a máa gba fàájì a máa wo fíìmù a wà ní ọjà kọ̀ǹpútà ìyẹn máa ṣeré ìyẹn máa ṣàwádà ìyẹn máa rojọ́ ọ̀rọ̀ tó ń sọjá lẹ́nu ẹlòmíì ìyanu kọ̀rọ̀rọ̀ sọ ọkàn ìyanu etí ẹ̀ báyìí kọ̀gbọ́n kankan ó wọ̀n ní yàrá láti rí ogún ọdún ọgbọ̀n ọdún ọmọ ọmọ ìyá kan ọmọ rẹ̀ ibi ọmọ ti bí ọmọ ti pé twenty two years kìtì jáde nínú yàrá láti ogún àti ogún ogún àti ibi ọdún méjì kìtì jáde nínú yàrá síta wọn ọmọ aládùúgbò ọmọ sì mẹnu lé orí tọ́lọ́ ń ṣe fún ọpọ́ irun náà lọ pẹ́ tó ń dú ó sì jùlọ wákìtẹ́rì bó bá ṣe ń kírun sí lọ́mọ súnmọ́ ọlọ́run ọba sí kọlọmọsà sí wàlẹ́ ní rẹ̀ kò sí àwọn wàlíyù rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وما خلقت الجن والإنس إلا ليعبدون